الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدفاتها، وكل محدثة بدعة وكل بدعة ضلالة فكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ونني يوم الخميس يوم الخميس، àwọn nǹkan ìsọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn ni à ń yanjú lọ́wọ́. Naam. òní ni yawmul khamis déètì òní ni twenty four twenty four rọ̀bí ùsánì twenty four rọ̀bí ùsánì ọdún fourteen forty two ọdún fourteen forty two ẹ̀yin tí ẹ láǹfààní àti máa wò wá live ẹ tètè pass comment lórí bí ohun tí ẹ̀ ń wò bó ṣe rí torí pé kò sí ààyè àtúnṣe tàbí àtúnsọ ọ̀rọ̀ pọ̀ nílẹ̀ tayọ ká tún máa tún ọ̀kan sọ. So. tí ohun ọba ti wà ókè ẹ jẹ́ ká mọ̀ tí àwòrán náà bá wà ókè dáadáa ẹ kí a tètè mọ̀ kí ẹnjìníà lè ṣàtúnṣe rẹ̀. ìdánilẹ́kọ̀ọ́ wa ní ìdánilẹ́kọ̀ọ́ wa tòní gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí a ti kéde rẹ̀. ó jẹ́ wáàsí pàjáwìrì. ọ̀dàbẹ̀ ni pé nẹ́tíwọ̀kì ní ó ń fún wa ní sọ̀wọ́n. afẹ́rí kọ̀nẹ́tì mọ́ nẹ́tíwọ́kì mi o bóyá òun tún ń sàn. Naam. Wáàsí wa tòní gẹ́gẹ́ bí a ṣe sọ gẹ́gẹ́ bá a ṣe kéde ohun tó jẹ́ agbọ́nni tá a fẹ́ máa yiri wò òun ni irọ́ amadíyà irọ́ amadíyà. Iro amadíyà ni agbọ́n ni òun ni agbọ́n ni ọ̀rọ̀ wa lábẹ́ agbọ́n ni yìí àwa ní tọ́píìkì bíi márùn-ún tọ́píìkì bíi márùn-ún òun la pè ní ìjọ amadíyà wọ́n bá tì wọ́n gbódó ńlá àwọn náà sì ń bẹ nítòsí wa báyìí torí pé wọ́n màmá gbé àwọn náà màmá gbé wáàsí wá sí àdúgbò wa wọ́n màmá gbé wáàsí wá sí àdúgbò wa. Si, gbígbé tí wọ́n gbé wá sí wá sí ayé kalẹ̀ ló jẹ́ ká mọ̀ pé ọ̀lẹ wọn bá sí ògbódò ńlá. ẹ̀là lọ̀rọ̀ bí a bá sọ̀rọ̀ tí ó bá fẹ́ yí àwọn ènìyàn á wà á ṣe àlàyé rẹ̀ lẹ́ẹ̀kan sí i àkọlé ọ̀rọ̀ wa lónìí lábẹ́ agbọ́n ni irọ́ amadíyà ni ìjọ amadíyà wọ́n bá sí wọ́n gbódó ńlá. tí yorùbá bá sọ pé lágbájá bàtì ó gbódó ńlá. ìtumọ̀ rẹ̀ ni pé tẹ́ mọ̀ pé àwọn oúnjẹ kan bẹ tá a máa ń fọwọ́ bà nígbà kan a máa ń sábà fọwọ́ ẹ̀bà tó bá ti dọ́jọ́ kejì àbí ẹ̀bà tíyàn bá rò tí ò jẹ tó bá dọ́jọ́ kejì ìyẹn fi ọwọ́ bà ìyẹn fọwọ́ tẹ̀ ìyẹn fọwọ́ tẹ̀ right ohun tó yẹ kí ìyẹn fọwọ́ bà kọ̀ wá lè fọwọ́ bà mọ́ ó wá lọ gbé odó ńlá láì gàsí kó fẹ́ gúnyán ó wá lọ gbé odó ńlá èwo ló fẹ́ ṣe ó ní ẹ̀bà tí ń jẹ lánàá yìí ó ní mo fẹ́ fi odó ṣe àtúnṣe rẹ̀ yóò bọ́ wá sọ pé ọ̀lẹ́bàá tí ògbódó ńlá so òwe yẹn òun la lò gẹ́gẹ́ bí àkòrí gẹ́gẹ́ bí tọ́píìkì fún ìjókòó tòní nígbà tí mo bá wá ń bọ̀rọ̀ lọ ẹ wà rí ìdáláre lórí àkọlé tòní. àwọn èèyàn gbọ́ lórí rédíò pé ìjọ amadíyà fẹ́ wá ṣe wáàsí ní ayé kalẹ̀. èmi náà fi ojú ara mi rí pósítà tí wọ́n lẹ̀ káàkiri ayé kalẹ̀ tí wọ́n láwọn fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n sì gbé wá yìí ó ní bá ó ní bó ṣe jẹ́ ó ní bó ṣe jẹ́ amadi yóò ti torí ẹlòmíì gbé wá sí sí ayé kalẹ̀ yìí bí kò ṣe nítorí Abu Rahima Mikael ọkọ Amadiya ọkọ Amadiya nítorí mi làmàdéyà fi rò pé àfi káwọn gbé wáàsí wá sí àdúgbò ibi tí mò ń gbé ṣùgbọ́n ìjọ Amadiya ṣíṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣe bẹ́ẹ̀ ó jẹ́ ká mọ̀ wípé wọ́n bá tì o wọ́n bá tì. wọ́n bá tì tààrà. ìdí pé wọ́n bá tì mo fẹ́ ká tẹ́tí gbọ́ káwọn náà sì máa gbọ́ bí tí wọ́n bá wà ṣé orí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ya píkítọ̀ mi ò nídìí gbogbo yẹn ò nídìí ẹ̀ wọ́n dára ẹ láàmú every amadis is welcome. tó bá fẹ́ wá gbogbo ń tà ń sọ yìí láti bẹ̀rẹ̀ dópin là ń gbé láì tó túmọ̀ sí wípé kò ṣeé hẹ̀ díìtì fún wa tá a bá sọ a ọgbọ́ bá a sọ b ọgbọ́ ok so níwọ̀n àgbà tá a bá ti run program live ó ti kúrò ní pé ó ti yọ kúrò ńbẹ̀ ìyẹn ni níwọ̀n àgbà tá a bá ti run program live ó ti túmọ̀ sí wípé anybody ó ní access sí. Si Okay. program yìí ń lọ live lórí péjì wa Talim TV Talim TV ó ń lọ live lọ́wọ́ mẹ́ báyìí so ẹ má wulẹ̀ dára yín láàmú láti record ṣùgbọ́n o mi ò di ọlọ́wọ́ láti record mi ò di ọlọ́wọ́ láti record ọwọ́ nǹkan tí nǹkan lè faramọ́ ni pé kò fẹ́ snap mi torí mi ò faramọ́ kéèyàn snap èèyàn kéèyàn ya fọ́tò èèyàn ó lè gbé fídíò kámẹ́rà wá kó wá kámẹ́rà ntí mò ń sọ ìyẹn wá allowed àmọ́ pé kọ̀kọ̀ wá ya fọ́tò mi no torí pé ò lè bá mi pàdé lórí social media pẹ̀lú picture mi nìkan rárá o tó bá fi lè rí àwòrán mi lórí social media wàá rí mi nírìí ẹni tó ń sọ̀rọ̀ tó túmọ̀ sí pé fídíò mi nìkan ló lè bá pàdé lórí social media ò lè bá àwòrán mi pàdé torí kò sí ntáwòrán mi kò sí nǹkan tó ní í ṣe. wàyí o kí ló bí àkọlé tí mo fún ìjókòó tòní pé ìjọ amadiya bàtì wọ́n gbódó ńlá dákun mo kọ́mẹ́ǹtì àwọn èèyàn tí wọ́n bá dá sí pé wọ́n ń kọ́mẹ́ǹtì lórí programming. now ṣe àríjòkòtà bẹ̀rẹ̀ lónìí. kò níyè méjì nú yọ gbà wá tó oṣù kan yóò gbà wá tó oṣù kan nǹkan tí ń sọrí nípa amadíyà mo fẹ sọ ọ́ ṣé àròjàre amadíyà ni wọ́n rí tí dààmú dé bá wọn yìí nígbà tí wọ́n bá wá gbọ́ irú amadíyà wọ́n mọ̀ pé irú amadíyà ó tún le ju àròjàre amadíyà lọ.